هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة فهي في النار الأئمة الأعزاء والأساتذة الفضلاء والآباء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكوا بقوا فوالام على كل حال نحمد الله ربنا gbogbo pọ̀ yóò ń tẹ́yàn bá ti bá rí èèyàn láyé ọ̀rọ̀ èèyàn tọ́pẹ́ náà ni àfi kéèyàn tún dúpẹ́ ala kulli halin nahmadullaha rabbana nítorí pé tó yẹ kéèyàn máa ronú ẹ̀ láyé ala kulli halin nahmadullaha rabbana tọ́kan náà tó bá yẹ̀gẹ̀rẹ̀ fún ọ̀yàn kì í ala kulli halin حال نحمد الله ربنا kálukú wa bá ṣe wà yíya ní méjì náà la wà nínú ayé wà ara wọn kan lókè wà ara wọn kan sàlẹ̀. wọ́n á fi yàmá fi ṣídà sí ìwàrọ̀ kọ́ ìyẹn. adúpẹ́ tí wá mo bára mi dúpẹ́ mo bá ọgbà wa ta wá jẹ́ kúrò nínú àdúpẹ́. wọ́n á fi yàmá fi ṣídà kọ́ ìyẹn akara tọrọ alekun ọlọ́run fún anábà muhammadu sallallahu alaihi wasallam ọ̀dọ̀ ọlọ́run alekun yọ́nà rẹ̀ kó bá ṣe fún àwọn aṣíwájú wa tí ṣan sahaba mú kí ìkàlẹ̀ àwọn àìmà àwọn àgbàlagbà àwọn aṣíwájú ẹ̀sìn ilé tí a bá ń èmi ni mo ṣíwájú wọn dé ma fáwà tí wọ́n wà ń bí mo ṣíwájú wọn dé àwọn èmi a máa ni èmi tí mo yẹ̀ṣẹ̀ dé rárá o ìgbà tí wọ́n ti pe program ní aago mẹ́wàá aago ni mo ti dádúgbò yìí àwa ń dúró pé ó yá mo wá ń pa àwọn ọmọ wa ní ìlú mo ní ó ti yá aago mẹ́wàá náà lájọ ṣàdéhùn lánàá àwọn náà wá ń bẹ̀ mí pé kí má bínú àwa ní ká sùn síwájú díẹ̀ tó wá lọ ti ká tó wá máa padà bọ̀ ọ̀nà lọ́n láti wá nígbàtà parí program irú ti bí ìnàtà lọ ṣe ń bẹ̀ afọ́wà tí wọ́n dẹ̀ tún wá pè wá ń bẹ̀ ẹni tó tó wá pè ní wá ọ̀sáàzọ̀ Abdulaziz Abdulrazak kọlọ̀kọ́mọ́ṣẹ́bà ọlọ́rẹ̀ mi wá mọ́ kí ìmáàmù wa nílò lágbè bákanáà mọ́ kí àwọn bàbá wa tí wọ́n wà ní ẹgbẹ́ wọn mọ́ kí sẹ́yìdù mi náà aṣíwájú wa ilẹ̀ ẹ̀kọ́ sílẹ̀ tí wọ́n dẹ̀ ṣíwájú rí tí wọ́n balẹ̀ jẹ́ àwọn ọ̀ká nǹkan tí ó dámá wọn lọ́wọ́ ilé ẹ̀kọ́ wa sílẹ̀ àwọn náà ni àwọn ìmáàmù wa ìmáàmù Ma'ruf hafizahullah ni wọ́n ni nínú àwọn oríire tí mi ṣe ilé ẹ̀kọ́ sílẹ̀kọ́ bí ni pé wọ́n fi gọ̀rọ̀gọ̀rọ̀ kọ́ wa ń bẹ̀. ìzáàrùn mú tẹ́lifà kọ́ àbìdún ní fáà ní. orí social media ṣe ṣe bó ṣe di pọ́nṣanpọ̀nṣan lónìí ó kéré orí ẹ̀ gan kẹtó rọmọ tó lọ́kọ̀ bí ẹlá kan tó wà nínú àwọn tí wọ́n ṣe wọ́n wọ́n ìdààmú mú tẹ́líbà kan ábídù ní fàání. ilé ìtọ́bọ̀ wa ṣe ẹ̀ ń bẹ ọmọ àlè nìyẹn tí àlè rọ́gbọ́n rẹ̀ dá ká máa rọ́ máa lè nínú àwọn ará kan. ìdààmú mú tẹ́líbà kan ábídù ní fàání mo fẹ́lẹ̀ yẹn náà kí gbogbo àwọn tí a jọ kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ náà. ìdàdùn àlìyá bèbí kiri lè xeyìrì fi ha. 1994 tẹ́mi náà wọ̀ lú ìdí mo wọlé ẹ̀kọ́ sílẹ̀ kọ́ bí ẹ mi lè dárú mi ò lè dárú para mi kọ́ ń gbà náà. Bèbí kiri lè xeyìrì fi ha. Àwa gbọ́dọ̀ wá dà bọ́lọ́ ṣe ní ká dà lónìí káwà gbàgbé ìpìlẹ̀ yẹn. fàhádàlì ìlímù àwọlòhò làmọ́rán. ìpìlẹ̀ pé yàn kẹ́kọ̀ọ́ láyé bó ṣe máa ń kọ́kọ́ nira. fàhádàlì ìlímù àwọlòhò làmọ́rán. ìgbà tó bá ti wá di pé ọlọ́run ti ní kéèyàn bẹ̀rẹ̀ sí rí nǹkan ńlá nílẹ̀. wọ́n yá kí n fi àwa kíbi ìṣòro rọ̀. ìyẹn náà ròrò. Mo kí àwọn tí wọ́n ń bá wa darí ètò ká tó dé àfọ́ àwà pupa. Pupa lè mi máa ń pè é. Mo kí òun náà lọ́pọ̀lọpọ̀ àti ìbejì ṣínkú. Mo kí wọn. Bákan náà mo kí bàbá wa ọmọ ńláyàjọ́ bàbá àgbàlagbà dáadáa tí wọ́n dẹ̀ fẹ́ràn dáadáa tí wọ́n fẹ́ràn òdodo. Bàbá àlùbọ́kẹ́. Àwa gbọ́dọ̀ wá máa ṣerú jókòó tàà ń ṣe bí lónìí ká máa rántí olólùfẹ́ wa dáadáa ẹni wa dáadáa ẹlẹ́ tí ọlọ́run bá fi ṣe onísábàbí ilé ẹ̀kọ́ yìí lánàá ṣùgbọ́n tí wá pé lónìí àwọn òsí láàrin wa má. kí ni àti iná máa palẹ̀ mọ́ ikú tó bá ń pojú gbẹ̀ẹ́ ni òwe ló ń pa fún yàrin ìṣú lè máa rìn hàn bá jálẹ̀ máa ó ti dín ìkírà ọ̀hún. Kòkó tí ń tó kan lọ́hùn pẹ̀lú ń tà ń ṣe lọ́wọ́ tásìkò bá ti tó ti tó náà nìyẹn. Yà ìṣú lè máa rìn hàn bá jálẹ̀ máa ó ti dín ìkírà ọ̀hún. Àwọn làwọn ń ya pílánì ọdún márùn-ún mẹ́fà méje sẹ́yìn, àwọn olóṣèlú náà ya 2027 lọ́wọ́lọ́wọ́ báyìí. Yà ìṣú lè máa rìn hàn bá jálẹ̀ máa ó ti dín ìkírà ọ̀hún. Ọlọ́run ọba ọlọ́ba tó mẹni tó fẹ́ dìbà náà ló mẹni tí ò ní dìí. Wàmọ́ kí tẹ́sà bá ti àdáhùn yẹ́kùn nù dúkúrá ó. Èyàn máa kú ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ò ní parẹ́. Wàyú ti kẹ́rù bí lẹ̀bí ìfínà ti àbẹ̀kọ́. Ọjọ́ ká wípé àníyàn rẹ̀ tí bọ́dà wà yìí ní.

àrùn. Ìwọ náà múra sí ìtò ìṣe lọ́wọ́. Wà iná lè ṣẹ̀rẹ̀ kún wà lè kọ́ ìrì àjẹrọ. Àápọ̀ gbà ẹ́ ní mọ̀ràn pé tó bá jẹ́ dáadáa ni múra sí máa A kí àwọn màmá wa tí àti gbogbo àwọn tí Ọlọ́run ní kí wọ́n máa di wa wà pẹ̀lú yín. Ọlọ́run má jẹ́ òtú láíláí. Kọ̀lọ̀kọ́ bá ilẹ̀ sán dáadáa. ẹ̀yìn olùkọ́ náà tẹ́ ń kọ́ máa kí mú kí náà lónìí a pé a ayọ̀ a ìkó àwọn ọmọ wa jáde ṣẹlẹ̀ tá máa ń ṣe fún àwọn yìí encouragement náà la fi ń ṣe fún wọn ó máa ń jẹ́ kúrí yẹn wú ó dẹ̀ ń jẹ́ pàápàá náà ká máa mọ̀ yí pé ọmọ wa ti ẹ̀ gan ti ẹ̀ mọ̀ pé nǹkan wà lára àwọn wọ́n tó sádọ̀ àti wọn kọ̀kọ́ yìí tí wọ́n ṣe kọ́ ìdàlẹ̀ kan ẹ̀kọ̀ sí ìdàlẹ̀ kan kọlọmbà mi sán ní ẹ̀sán dáadáa ó jẹ́ ká mọ̀ pé àwọn tí kí ó dá lẹ́nu wọn báyìí náà ni wọ́n tó ọmọ ọkọ́ náà bà yìí ìgbà tí wọ́n táwọn ọmọ yẹn ń ká mọ̀ ń àwọn tí kí ó dá lẹ́nu ọba náà ló tọ́ ọmọ ọkọ́ tí kí wò bá dá lẹ́nu olùkọ́ kò ní dá lẹ́nu ọmọ tó kọ́ báwo ni ìgbìyànjú àwa òbí àtàwa olùkọ́ báwo ló ṣe fẹ́ yọ lórí àwọn ọmọ wa wà sí wa onígùn tọ́rọjọ́ ti lọ effort àwa parents àti àwa tá jẹ́ teachers báwo ni ó ṣe fẹ́ yọ lórí àwọn ọmọ yìí ó yẹ kẹ́ ẹ má jẹ́ ń ìdúró báyìí ẹ pé mi ní láìkẹ̀ ẹ jẹ́ jókòó sí fẹ̀yìn kájọ máa wójú ara wa ohun mi bẹ́ẹ̀ ṣùkọ̀rọ̀ jẹ́ zákun lọ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí àwọn olùkọ́ ń ṣe lórí àwọn ọmọ ó máa ń contradict ara wọn pẹ̀lú tó bí ń ṣe lórí àwọn ọmọ kí nìyàn òkín máa ń sáábà dọ́gba tọmọ bá kọ́ nǹkan mí nínú ilé ẹ̀kọ́ tó bá délé nǹkan mí ló lọ ń kọ́ ó dẹ̀ máa tún ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà níbò míì vice tó máa já sí pé ọmọ rí nǹkan gidi kọ́ nílé ṣùgbọ́n unfortunately ilé ẹ̀kọ́ tí wọ́n mú lọ ibẹ̀ ló ti kó virus nǹkan kí nǹkan ló lọ kọ́ ń bẹ̀ àwọn ní kájọ wó lónìí báwo làwọn ọmọ wa tí wọ́n dùn wá nínú lónìí sáàárín àárọ̀ wọn báyìí báwo lọ̀sán wọn àti alẹ́ wọn ṣe fẹ́ dáa pẹ̀lú ìgbìyànjú àwa both party I mean the parents and also the teachers mo wá rí pé ń tàà lè ṣe ẹjá sáré mú àwọn pọ́ìntì bí mélòó kan jáde lónìí àkọ́kọ́ nínú ẹ̀ ta'limul abina il Qur'an al-karim

ojú tẹ́ńsó lọ́lẹ́ kéwú tí ò mọ̀ kéwú kà. Tàìlímú lẹ́bìnà ìlúkùránà kẹrí. Àkọ́kọ́ tí a gbọ́dọ̀ mójútó tí a bá fẹ́ gbádùn ọmọ lọ́la tó bí ò fẹ́ náà dánù tí ò fẹ́ tàbí dánù tí olùkọ́ náà ò fẹ́ kọmọ lẹ́kọ́ àkọdánù tó fẹ́ sí ìrírí. Tàìlímú Ó ní akọ́kọ́ kọ́ àwọn ọmọ ẹni ẹ̀kọ́ gbogbo èèyàn fẹ́ fún ọmọ ní ń tà ń pè ní ọ̀píríngì láyé àkọ́kọ́ ẹ̀ foundation rẹ̀ ní alukurani nìkan ti bẹ̀rẹ̀. àdẹ̀tí ni pé nílé ìwé wa yìí náà ẹ̀ka kíkọ́ ọmọ alukurani kún ẹ̀ tún kàn sínú wọn ẹ kọ̀ntínú ọ̀rọ̀kún ẹ ṣàbójútó gbígbà àfà tó bá gúrù tó bá lùkù rá ní ká kìí ṣe tàbí ìsìnlọ́kàn ọmọ wa ṣe lọ́dọ̀ yìí ṣùgbọ́n àwọn bá tí wọ́n bá kà kí wọ́n tó ṣe sáyẹn náà ẹ jẹ́ yanjú ẹ jẹ́ jiná káwọn ẹ máa lọ mọ́lé lórí níbi tó bá tún padà dé lọ́jọ́ wájú ẹlẹ́yìn àkọ́kọ́ káwà òbí náà dẹ̀ mójútó ń lé kọ́mọ̀ máa jẹ́ pé kùránì ó tún lọ gbé wọ́wọ́wọ́ fífí kùránì lẹ̀ jàre àtàmẹ́ta ní kó máa lọ ṣe rárá ẹjá kó ṣe yẹn náà ẹjá kó ṣe ojú ti ọ̀pọ̀lọpọ̀ ẹbí nígbà kòrò tọ́nikọ́ ní kálukú máa kírùnú ilé gbogbo ẹbí wá pọ̀ ọkọ̀pọ̀ ẹbí mi pọ̀pọ̀ ìyà wọn ní mọ́mù kankan láàrin wọn nínú àwọn ọmọ wọn bàbá rí kò máa lùkùránì kà kò lè lọ́kínú jọ mọ́ mọ́sánásán play lórí ẹja mójú sábàlá yẹn ilé foundation ta n kọ́kọ́ fún àwọn ọmọ tàbí ma gbádùn wọn lọ́la akéjì inú rẹ̀ gọ́rùsùlẹ̀ akídàtí sọ̀híhàtí gbogbo appearance àtàwátà tó lùkọ́ ta ń àwọn ọmọ gọ́rùsùlẹ̀ opportunity ta ní pẹ̀lú àwọn ọmọ yìí ẹ jẹ́ á gbin nǹkan rẹ̀ sí wọn lẹ́mìí. olóbìnrin àbídá. oríṣiríṣi àwọn ìríkùrí ìbọ́kúgbọ́ ìsọkúsọ ti pọ̀ gan-an lórí social media oríṣiríṣi àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ ó ti pọ̀ gbogbo ìgbà tá ọ̀rọ̀ burúkú kan bá ti ń jáde lórí social media tẹ́ ń gbọ́ lásìkò tá a wà yìí torí bẹ́yẹ bá ṣe ń lọ là ń sọ̀kú ẹ̀ o ní kẹ máa mú kíníyẹn wá sínú ilé ẹ̀kọ́ kẹ máa fi kọ́ àwọn ọmọ eléyìí ó rán gí tán sọ yẹn kò rí bẹ́ẹ̀ o ẹ tí ènìyàn ọmọ lórí àwọn kan yẹn ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ àti sanájọ́ wà nínú kò tó ń jà kìíní àná ta ni ta ló mọ̀ nínú yín ọmọ tó bá mọ̀ ẹ̀fún ní gíìdì Abubakiri ní tọmọ mi bá sọ pé tó dárúkọ ẹlòmí tí kì í ṣe òun ṣì í ẹjẹ kó kó síkì sínú bí àwọn ọmọ yẹn kí wọ́n ti mọ̀ túnmọ̀ àwọn nǹkan tó jiná mélòó lọ́lọ́run tàlọ́mọ́ ìdúbà sọ pé mẹ́ta ó ṣí o ó bá mẹ́lẹ̀ lọ́lọ́run òun fẹ́ sọ ẹyọ kan bárakọ̀lọ̀ fi àkídà tó sàhíhà ẹbí rí àwọn ọmọ ìlànà ọ̀rìsùlẹ̀ àkídà ti sàhíhà ti fi kúlù bí ilé àbìnà ẹmójútó nílé ẹmójútó nílé ìwé ọmọ tí ìwé ò bá yé ẹ má máa lọ tójú bọ̀bọ̀kúbọ̀ páyé ló ń ṣe ogun ìdílé kan ni ẹmójútó kí ló fà á tí ò fi yé

táwọn olùkọ́ bá ń kọ́ ọmọ ní nǹkan míì tẹ́yìn bá ń kọ́ ní nǹkan míì òbí ló ń dayé ọmọ rú o. wọ̀gọ́rí tó ṣúbí láàyè wọ́rọ́ súnlẹ̀ kí fẹ́ràn ọlọ́run ẹ jẹ́ mẹni tó dá tó ń ṣe ọlọ́run ẹ dẹ̀ kí wọ́n fẹ́ràn ọlọ́run ẹ kí wọ́n fẹ́ràn ọlọ́run kán bẹ̀rù ọlọ́run

ẹgbẹ́sẹ̀ ọlọ́ àti bẹ̀rọ ọlọ́run tí wọ́n lẹ́mí. àmùkún tó mú ilé àbọ̀rọ̀ yá bẹ́ẹ̀ lè máa ooo Àkàwé ńlá kan lọ́lọ́ fẹ́ fún ẹni náà Kùránù yìí. Amọ̀kún tó mú ṣùhádá. Ọlọ́run ní ìbájá pé ó ṣojú ìnà abẹ́ wà bẹ̀kẹ́ wá gbọ́ ìta sọ yìí. Ìfẹ́ àbọ̀rọ̀ Yàkú bẹ̀lẹ̀ kú rẹ̀ tó. Mata budu na mi ba adi. Àbíbi Mata budu na mi ba adi. Gbogbo wa jókòó ọgọ́rọ̀ bí lónìí tẹ́bí báyé àwọn yìí jẹ́ tẹ́bí ń kó bá wọn fóònù ní kọ́nà ti wà ń bí lónìí òbí mi náà gbogbo program tí wọ́n ṣe fóònù ló ń tẹ́ra yìí. máa tàbùdú nẹ́mí bá You are not a good example. Máa tàbùdù náà mi bá bí. Ànábì Yàkúbù ń pe ọmọ rẹ̀, ó ní kí ni tẹ́ máa máa ṣe lẹ́yìn mi, mo fẹ́ mi ṣe fẹ́ rí. kọlu. Kí ni tí Ànábì Yàkúbù béèrè, ń tó o? Kọlu. Ẹgbọ́n ọmọ rẹ̀ náà fi ilá haka. Wọ́n ní ìwọ bàbá wa balẹ̀, rẹ̀ lá máa máa sìn. ilá haka. Kódà màmá ẹ̀mọ́ tẹ́yìn dánwò ẹ̀mọ́ tẹ́yìn ṣe ẹ̀mọ́ bí tẹ́ tójúbọ̀ tẹ́ bá lọ lónìí kí ni tẹ́ fílẹ̀ fún ọmọ yìí Nàìbúdú ilá hákà. Bẹ́ẹ̀ ṣe ń kírun tẹ́ lọ mọ́sánásí tẹ́ ń ṣàdúrà mọ́sánásí bẹ́ẹ̀ náà dẹ̀ lórí òkè. Ẹ̀yìn kan wà lọ́wọ́. Ọlù àwọn ọmọ a ànábì Yakubu náà àwọn máa sin ọlọ́run bàbá àwọn àti ọlọ́run àwọn bàbá bàbá àwọn ọlọ́run kan ṣoṣo yẹn ilahan wahida wa wọ́n tẹ̀ ju ọlẹ̀ fún tọ́lọ́run yẹn ṣe.

ẹjá mójútó wọn ẹjẹ́ kí wọ́n ṣe pírásíkà àrùn kíkí fún wa ẹ̀yin náà dánlóòdù ẹ̀ lórí fóònù yín bọ́ ṣe ń kírun out of pray ẹ̀yẹ irú nǹkan bẹ́ẹ̀ ló yẹ kí ọ̀pọ̀lọpọ̀ ìyá àti bàbá ní lórí android phone tẹ́ bá ti rí àwọn fídíò yẹn ẹ jẹ́ kọ́ ọmọ yín wá wò ẹ wá ní kó wá practicalize tó wò yẹn ó yá kírun fún mi ẹ̀kọ́ bó ṣe ń ṣàlọ̀ àlá ẹ lo download fídíò ẹ̀ sórí fóònù tó bá ti wò ẹni kó wá ṣàlùwàlá fún yín ṣẹ́ríbi tẹ́yìn náà ti wò yẹn àlùwàlá ní tẹ́yìn náà mọ́ ṣe láti ogún ọdún ọdún sẹ́yìn ìtẹ́dín kírun ẹ̀yìn náà tún tún kọ́m̀bẹ̀ ọmọ ẹ̀yìn náà tún tún eléyìí náà pàtàkì o. wà á múrú ahalaka bí sàláàtì. ọlọ́run bá sọ fún anínà alukoran ìwé wà á múrú ahalaka bí sàláàtì. ọ̀sọ́bẹ̀rẹ̀ àléhà. pàṣẹ ẹ̀rún kíkí fáwọn ará alẹ́ ẹ̀ ojúṣe gbogbo bí tá ti lọ síbi gradation báyìí bẹ́ẹ̀ náà níbi tá ń bọ̀ yìí àwọn obìnrin ni wọ́n jókòó lọ bìbà àwọn ni 95% àwọn tó wà ń bẹ obìnrin náà ni wọ́n bẹ́ẹ̀ náà níbi ìlú ní àwọn obìnrin nìkan ni à ń bọ̀ ní sàáfẹ́ ọmọbìnrin sàáfẹ́ gbà múlò àwọn ọkùnrin tàbẹ́ bá sọ̀rọ̀ àrí wọn kalẹ̀ ṣùgbọ́n kò ṣe nǹkan kan ẹ lọ jíṣẹ́ fún wọn

faraj. Allah wọ́n gbọ́dọ̀ mọ̀ ọ́ ṣe dáadáa. lẹ́ànà fi sí gàrí ìsàhùlù. jẹ́rí ìmọ̀tàbá kọ́mọ ní kékeré ó máa rọrùn náà. lẹ́ànà lè ń tà ìsàhùlù. gbogbo ń tà olùkọ́ fi kán lè má jòjò kan lọ. fi sí gàrí ìsàhùlù. tọ́ba bẹ kọ́pọ̀lọpọ̀ ìyá wa tẹ bàbá tá a jókòó ọdún kan ilé máa ti gẹ̀ tiẹ̀. lẹ́ànà fi sí gàrí ìsàhùlù. àwọn bá a ti jókòó ìbùkátà ti kún náà ọpọlọ wa wàbí kíbàrí yẹkúnù àkí àṣàrọ̀. àwọn eléyìí ọgbọ̀dọ̀ náà ó bí tí wọ́n ní wá ráì kí lọ́n rò. wàbí kíbàrí. ìpáwọ̀ bá jẹ́ sókè ọ̀pọ̀lọpọ̀ àtọ́wà pé ní iṣẹ́ fẹ́ yẹ̀wá wò déjú oníkàlùkù àmà pàdé mẹ́rin nítorí pọ̀ pé oríṣiríṣi nǹkan ti fún ara wọn. wàbí kíbàrí yẹkúnù àkí àṣàrọ̀. ẹjẹ́ àti six opportunity yẹn fún àwọn ọmọ yìí ká kọ́ wọn ní ohun tí wọ́n ní. wàbí kíbàrí yẹkúnù àkí àṣàrọ̀. orí àìmọ́yà àwọn lónìí ọjọ́ jùmọ̀ akọ̀lá ọjọ́ àlàmísì náà ma lọ ń kọ́ kútúbà lọ máa gba kéwú kútúbà àwọn agbẹ́sẹ̀rẹ̀ àkà ọmọ fún àmọ̀kànwọ́n dé pé tó fẹ́ kà lọ́la tó yẹ̀ tẹ̀wà ń gbà gbogbo àsìkò tó yẹ kó fi nígbà náà alágbà ló ń lé kiri obìnrin ló ń kiri Èdè náà jẹ́ pọ́ńtì. Ọ̀kọ́lá sallallahu alaihi wa sallam. Alábìsọ̀rọ̀sọ̀rọ̀ ń sọ ikú. Múrù auladakum bí salati. Alábìnrin àpá ọmọ ẹni ọ̀rọ̀ títí mọ́rún ẹlòmí sọ pé ń bà tó wọn náà kí n kí ọlọ́májẹ́ kí mẹ́ àtẹ́ ṣòfò òfò lẹ́ni tí ò kírun ṣe o. mọ́rún áúládàkún bí sọ̀láti lè kábí ní. alábìyẹ pàṣẹ ẹnu kíkí fún àwọn ọmọ yín tó bá ti wà lọ́mọdún méjì. wọ́n ti rí ìbò ohun mọ́ra lè hàn lè hàn ṣe rẹ̀. gbogbo ń tẹ́ sọ pé ó sì kéré ẹ̀ mọ́mọdún tẹ́ tí mo wọ skul ni. ó wá débìnrin lẹ́wà ló kéré wọ̀dìrìbọ́n alẹ́ ìhàlẹ̀ àṣírí tó bá ti pọ́ mọ́dún mẹ́wàá tí ó bá ti kírun ẹkẹ́gbàbó eh. ẹ̀nà ẹ̀kọ́lẹ́gbà tí ó bá kírun lọ́mọdún mẹ́wàá Eré náà jẹ́ lára àwọn pàtàkì. Àtàlímù bil khudwati al hasanati. Ìjá sáré fèlé iná ọkọ̀ àti ibi méjì. Àtàlímù bil khudwati al hasanati. Àwọn tá a jẹ́ parents àtàtà jẹ́ tíṣà ẹjá fi wà rí ẹjẹ́ ká wá kọ́ àwọn ìṣe sí dáadáa lára wa nílẹ̀ kún tí wọ́n ti ilẹ̀ hansanati ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ tó máa sábà ṣẹlẹ̀ láàrin ẹ̀yin òbí ọkọ àtìyàwó ẹ má kódà ẹ manage situation yíyẹn crisis tó wà láàrin yíyẹn èdè ayédè tó ṣẹlẹ̀ láàrin yíyẹn ẹ manage ẹ̀ káwọn ọmọ yẹn máa mọ̀ tẹ́bá lè rọgbọ́n ẹ̀dá obìn dáa jù ẹ máa káwọn ọmọ rí pé ń bára mbara jẹ́ ń bára ń yóò dì ẹ̀ ń sọ̀rọ̀ síra yín ó ilé àìsàn ṣe dáadáa ọmọ ẹ máa sọ̀rọ̀ dáadáa síra yín màṣátọ̀ rúúsù lọ́jà kan ní ẹyẹ ọ̀kínrin lọ yàwó máa ń bí ìwé jáde ìbẹ̀ ó wá rìn pẹ̀lú akọ ìfíjẹ kárí ó ń ṣe fàárí rìn wàkọ́ lẹ́tẹ̀ẹ́jà kí lámí sí ẹ́ tí kì bànú àwọn ọmọ rẹ̀ náà wá bẹ̀rẹ̀ sí bàtọ̀ náà wá ń gapá ọ̀nà wá ń gọ́ ẹ́ ẹ̀tìmọ̀ ìgára ọ̀kín Wàkọ́ọ́lá àlàmà tàkàtàlúnà kan ló. Àlọ́wà bojú ẹ̀wà àwọn ìpé kí ló ṣe ń tẹwà ń tẹ̀tẹ̀ ló tẹ̀ sí akọ̀ yìí. Àlàmà tàkàtàlúnà kan ló. Àwọn ọmọ náà wá ń dá lóhùn pé. Bàbá kí tàbí kí wà náà bá ọmọ kan lè dùn. Ìrẹ́lú kọ́kọ́ bẹ̀rẹ̀ ń tó bẹ̀rẹ̀ lánàá ń ṣe o. Bàbá kí tàbí kí wà náà ṣànúmọ́ kan lè dùn. Ohun tó máa mú ìjáàbù wọn ọmọ yín wọ̀ ó lè lórí yín ni o. Bàbá kí tàbí kí ṣe ò ní jẹ́ kọmọ yíwà nínú àwọn tí wọ́n lẹ́nu ojú ẹ̀yin ò lẹ́ni o. bàbá nonsense ni kó máa ṣàtàjìmẹ́ǹt tó kò rí lórí ìyá tẹ̀ ní. bàbá kí tàbí yìí wà náà hánú crazy jeans ẹ̀yin náà kọ́kọ́ rí ìdí bàbá rẹ̀ ni o. ẹ̀yin náà crazy ni o. ẹ̀yin náà crazy ni ẹ̀dẹ̀ wọ́. tàbí kí wà náà hánú mú kan lè dún. ohun tó ibi máa fẹ́ràn alukurani gbígbọ́ wá sí ṣíṣe ibi tá ti ń bọ̀ ní ìsìn lọ́dẹ ilé ìwé àfọ àwọn wàláhì làzim ọ̀dẹ̀ train àwọn ọmọ kan bẹ̀ débi pé àwọn ọmọ ẹ̀dẹ̀ ọ̀ṣì tẹ̀síìrì fún wa. o tún ọmọ kékeré ọmọ primary school ó ń ṣe tẹ̀sírì ó dẹ̀ si sí inú ara wọn náà ni ọ̀ orí yẹn dẹ̀ ń wó kò dẹ̀ fi kan pé méjì ó dẹ̀ ṣe perfectly orí tèmi kọ́ wú mi tí mi àti sọ́sàn lọ́wọ́ sí jókòó sí ta ah, mọ́ṣálà àwọn ilé yìí tó fi di àsìkò tó fi tó ruwa wọ́n ti dá jù wá lọ fún ọpá ọmọ à ń bọ̀ ọmọ ti ẹjọ́ mọ̀ pé jó ní wọ́n fi kọ́. sàbákí tábì ní ìwà náà hánú kọ́ lè dúró. àwọn ọmọ mi bó ṣe máa ṣe sẹ̀ yìí ẹ ṣe sẹ̀. ẹ ṣe bí arọ. bí alákà. ilẹ̀ ń ṣe arọ. ẹ ẹ ṣe àwọn ìṣẹ̀ bùkátà ti máa dárúkọ ọmọ kan tí ò ní fálù. tòdé ìsìlà wa mọ̀. tòdé ìsìlà wa mọ̀ tàbá ti bẹ̀rẹ̀ sí dárúkọ àwọn ọmọ arádànàdán kan òun náà rògbó òun náà ti ẹ̀ tẹ́ndì lọ́dọ̀ àwọn àfáà lọ́dọ̀ àwọn tààní àwọn ọmọ àwọn ọmọ ìwà alágbé tàbá ti tábìkì wà náà ní mú kalẹ̀ dùn gbogbo ń tá ń wù wá tàbá wọ́n rẹ̀ ọmọ ẹ̀ ń ṣẹ́hùn náà ṣe ó lè abúhù. Irinṣẹ́ tó wà lọ́wọ́ àwa òbí, tó wà lọ́wọ́ àwa tíṣà, tíṣà tó wọ tẹ́ẹ̀sì ẹgbẹ́ fóònù ló ń tẹ̀. ọmọ yẹn náà. ti píkì kankan lára àsìkò tó yẹ kó fi kọ́ ọmọ tó ń gbówó léèwé tó ń gbówó lóṣù, tí ọmọ tí wọ́n fi ń ṣe TikTok ní. Ọmọ adágún òwò ṣé máa bọ̀. Ọlọ́run ń gba sálárì. Ó ń gbówó oṣù. Adúpẹ́ pọ́kò sírú náà sáàbù ńlá. Ọ̀sẹ̀ kí fẹ́ sí ìdílé mi pé ní ìsìn tí ọba já skúlẹ̀, èèyàn ṣòfin pé ní school hours, ìwọ tíṣà ò ní láǹfààní àti lo fóònù nínú class. Àbí tó bá ti di break time. After break time, ó yá submit your vote. Ṣùgbọ́n ogun tó ń fà tó fi ẹ́pà àwọn òfin yẹn nira láti rí ṣe ni pé tipátipá la fi rí tíṣà náà. Ìtàsóríkájú wá gbófin kalẹ̀ tẹ́lùmí bá ti tukọ̀ application bá tàbá ti tó bá ti dé tàbá sọ fáwọn òfin rẹ̀ ẹ́ ń bó àìbítá ilá yúdé àwọn ilé ẹ̀ẹ́sì ìrìnra ẹjẹ́ gbá sáwọ́dé lẹ́gbẹ̀ẹ́ wọ́n yẹ́ ń ṣe òun náà ṣe wó lè fi ti yá ní mi náà gbogbo ń tàà ń ṣe pátá àwọn òbí àtàwọn olùkọ́ aláàmà kánà àwọn wádà òwò gbogbo ẹ̀nà ọmọ iná bàbá àwọn òbí rẹ̀ nìkan. ìtìsí dáàmú rahmati wàlí ní fitari bíyàtì. abẹ́ẹ̀ ni donate owó fún skul wa. alfalah. alfalah ó yẹ ká donate owó gidi o ó yẹ káwọn kan tẹ̀ sí níbi ilé bí mẹ́ta kan tẹ̀rẹ aládùúgbò kan ti já papọ̀ pẹ̀lú àánú ọlọ́run ọlọ́run agbàyìn láàyè àwọn ilé mi ní àwọn ti pa ní kò wúlò fún wọn kò wúlò fáwọn ọmọ wọn ẹ̀ta fáwọn àlùfàlà kan fi ṣe skúù ẹta fún wọn owó ẹ̀kan fi ṣe skúl àbíkẹ́ fún wọn àbí irú àjẹ́ ọkàn burúkú lọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wá jẹ́ nílẹ̀ Yorùbá yìí náà ọkàn ra property kiri náà àwọn ni wọ́n ní ilé ilé yóò gbà wọ́n aláàlùfàlà ló yìí ṣùgbọ́n bí nínú àwọn gbogbo àwa òbí àti àwa tá a jólù kan tá ń kọ́ ọmọ ẹjá máa fi ìkẹ́ kọ́ àwọn ọmọ yìí ká fi àánú rè wọ́n ká má máa lé mọ́ wọn káyé ṣépè fún wọn káyé sójì ọ̀rọ̀ sí wọn káyé kanra mọ́ wọn eré náà pàtàkì báwa tá a jó bí àtàwa tá a jólù kọ́ ká bá lè padà rí ń tá a fẹ́ fún ọmọ yìí fún wọn bákan náà ká lè rí ń tá a fẹ́ gbà kúrò lọ́wọ́ tí ò dá gbà kúrò lọ́wọ́ wọn bákan náà Tẹ̀ṣìjíhù lé abiná ìhìn alátọ́ lábí ìlìmí. Níparí fútò ní. Tẹ̀ṣìjíhù lé abiná ìhìn. kí a máa ká máa encourage àwọn ọmọ wa. Alátọ́ lábí ìlìmí. Ẹ̀yin pẹ́nẹ̀tì tẹ́wàá ń bí lónìí. Mm-hmm. Ẹ má sọ pé ọmọ yẹn náà ti mọ̀ ọ́kọ́ ti mọ̀ ọ́kà. Ọmọ wa jáde primary school lẹ́bá sọ pé wo ó ti lè máa bá mi tàn kan ní sọ ìwọ náà ti mọ̀ transfer ṣe ẹ̀ṣì jí ìrìnlẹ̀ abẹ́ rárá ẹ̀ṣà já rẹ̀ ẹjá kó yẹ pé wo omi mo fẹ́ kí wọ́n náà di dọ́kítọ̀ mo fẹ́ kó kàwé gba oyè phd ẹ máa encourage ẹ̀ ah ohun mi kí wọ́n náà dépò báyìí ohun mi kò di scholar ohun mi kò di ustaz ohun mi kò di imam ohun mi kò gbogbo nǹkan rẹ̀ ẹjá máa sọ fún ọmọ ẹgbẹ́ ń tẹ́fẹ́ kó dà nìyẹn ń tẹ́fẹ́ kó dà nìyẹn ẹ ìwọ náà tó ń kọmọ máa kọ láàrin ọpọ̀ òfẹ́ kọmọ yẹn padà di èkàn lọ́la ó lè jẹ́ kan nínú àwọn tó kọ́ lọ́lọ́ máa padà lò tó máa padà wá ṣe oore tí wọ́gbọ̀ ò lérò fún ẹ. látẹ́dẹ̀

Tó yẹ pé tí a bá sọ̀rọ̀ báyìí ọlọ́mà dẹ̀ fàṣẹ lé. Fàyẹ́sẹ̀ jí mú ìlàkó. Ó wà lọ́jọ́ pé ọlọ́mà á fàṣẹ lójú ọ̀rọ̀ tó sọ fọ́mọ ẹ, ọmọ ìwà ní padà wá jẹ́ nǹkan níparí fún tòní. wọ́n sáré di ilé ìwọ̀n fi ilẹ̀kùn tán. wàlí ìdáka láàtẹ̀lẹ̀ àn. wàlí ìdáka láàtẹ̀lẹ̀ àn wà sáré di ilé ìwọ̀n fi ilẹ̀kùn tán. àwọn ọmọ tọ́lọ̀ ń fún wa ọmọ orí ni kò bá ṣe wọn ọlọ́run. látẹ̀lẹ̀ àn. wọ́n náà má ṣe pé fún ọmọ tiẹ̀ o. wà sáré di ilé ìwọ̀n tán. tí bá ti bí ẹ sọmọ ẹ bá ṣe tó dùn ẹ sọ pé àwọn ọ̀tá ẹ̀ ò ní ní sí. wàsámi ṣẹ́gun fi lé alifa àfi ìǹkaná mùsùlùmí tán. kódà tó bá ṣe ohun tí ò dùn mẹ́ nínú ṣáà ìwọ ni kó máa káàmù ẹ̀ kó dẹ̀ má ṣàmùsọ̀ ìhùn fílà lè fáàbì. Orí ìdí èyí, àbí ọlọ́ọ̀bá kó jọ àwọn ọmọ wa tò ní àtàwọn ọmọ mi tán tó ń bọ̀ ní àlìfàlà ń olórí ọmọ ní kó bá wọn. Wọ́n ń ní Máàkì wọn ba orúkọ ilé ẹ̀kọ́ yìí jẹ́. Wálíwálí ìdòhun wálíbìnà. Báwa ṣe wọ́n ní àwọn ọmọ àmúyangàn lọ́jọ́ wájú. Ọmọ bínà kàlá tàhàdímò. Má jẹ́ kọ́ àwọn ọmọ tá ń gbà nínú ilé ẹ̀kọ́ yìí ọlọ́jọ́ má kú mọ́ wa lọ́wọ́. Àwọn ba orúkọ ilé ẹ̀kọ́ yìí jẹ́. Báwa fi wọ́n torúkọ ilé ẹ̀kọ́ yìí gàdí. Tàhàdímò. Ní kò pẹ́ kò pẹ́ ká máa gbọ́ pé Product Alfala ó ti di medical Product Alfala ó ti wà Product Alfala ó ti di Shifi Product Alfala ó

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم Thank